ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí ètò jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ti BMA Global Missions ẹni tó wà ní Nàìjíríà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ní òní yìí lágbára Ọlọ́run a máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ti ń kọ́ èyí tí ó ní ṣe pẹ̀lú àjínde lẹ́yìn àjínde Jésù Kristi ẹ ló ń sọ nípa àjínde ṣùgbọ́n lónìí yìí a máa kọ́ ẹ̀kọ́ èyí tí mo pe àkórí rẹ̀ ní dídúró nínú ìgbàgbọ́ dídúró nínú ìgbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a sì máa kà ó wà nínú ìwé Tẹsalóníkà kínní ìwé Tẹsalóníkà kínní orí ìkínní láti ẹsẹ̀ ìkínní sí ẹsẹ̀ ìkẹwàá ìwé Tẹsalóníkà kínní orí ìkínní láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá ẹ̀rí. lónìí yìí eh, tá a ń sọ nípa dídúró dídúró de jésù kristi ẹni tó jíǹde kúrò nínú òkú eh, ó dàbí ìkan lára àwọn àwọn àfiwé àwọn ọ̀rọ̀ àwọn àwọn àwọn bíi ọ̀rọ̀ tí a pè ní tí a pè ní párìbù tá a pè ní òwe jésù kristi tó dàbí ọkùnrin kan tó tó lọ sí ìrìn àjò ọ̀gáni tó lọ sí ìrìn àjò tí ó sì fi àwọn àwọn àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí ó sì ní òun á wá òun á padà wá tí nígbà tí òun wá láti wá bá wọn jẹ oúnjẹ àsè ti ètò ìgbéyàwó yẹn ẹ rí ẹ rí pé à ń nírètí wípé à ń láti lè múra sílẹ̀ fún iṣẹ́ àti láti jẹ́ kí àtùpà wa kí ó máa jò síbẹ̀ eléyìí la rí nínú ọ̀rọ̀ nínú ìwé lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkarùndínlógójì níbi tí jésù kristi ti ń rọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fún mímúra sílẹ̀ ní dídúró nínú ìgbàgbọ́ àti ní ṣiṣẹ́ ní iṣẹ́ tí olúwa ìwà jésù kristi tí ó gbélé wọn lọ́wọ́ lónìí yìí ẹ̀yin wọ tí ò ń gbọ́ mi lónìí yìí paul àpọ́sítélì pàápàá ló ń fún wa ní ìwúrí bẹ́ẹ̀ ló ń fún wa ní ọ̀rọ̀ ìṣítí wípé èyí tó fún àwọn ọmọ tẹsalóníkà ní ọjọ́sí wípé wọ́n láti dúró nínú ìgbàgbọ́ wọn kí wọ́n sì jẹ́ ẹni tí kò ní wòran ṣùgbọ́n tí yóò máa ṣiṣẹ́ tí yóò máa ṣiṣẹ́ nínú dídúró de Jésù Kristi ẹ rí ní ibi tí a wà yìí ní ìhà ọdún kejì ní ìhà èyí tí a wà nú ayé yìí ẹ rí wípé Jésù Kristi à ń dúde bíbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì àti ìdúró wa dídúró wa yìí ó jẹ́ ìkan lára àwọn àmì wípé ìgbàgbọ́ wa ó jẹ́ ojúlówó um ṣùgbọ́n síbẹ̀ dídúró tá à ń dúró yìí kì í ṣe èyí tó ń káwọ́ gbéra ìdúró wa yìí ó ní í ṣe pẹ̀lú níní ìrètí àti ní ṣíṣí iṣẹ́ ní jẹ́ ẹni tó kún fún ojúṣe fún iṣẹ́ fún ògo Jésù Kristi ẹ rí bí àwọn ará bí àwọn ará tẹsalóníkà bí wọ́n ṣe dúró de ìpadàbọ̀ jésù kristi ní ẹni tí a jí dìde tí wọ́n ti ń retí ìpadàbọ̀ rẹ̀ jésù ìpadàbọ̀ jésù kristi yìí ẹ rí i pé wọ́n ń sìn ín wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ètújẹ́ pé ó pẹ̀lú pẹ̀lú ìwúrí ètújẹ́ pé ó ní ṣe lórí ìfẹ́ àti ìrètí eléyìí la rí ní ẹsẹ̀ ìkẹta ìwé tẹsalóníkà orí kìíní yẹn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 ìgbàgbọ́ ẹ nínú kristi jésù bí wọ́n bó tilẹ̀ pé wọ́n retí jésù kristi lẹ́ẹ̀kejì ẹ rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí fún gbogbo àwọn èmi àti ìwọ tí ó ti tó gba ìrere torí pé ìrere yìí kì í ṣe ọ̀rọ̀ tó kàn wá láti inú ọ̀rọ̀ ẹnu lásán ṣùgbọ́n ó jẹ́ èyí tí ó wá láti inú ọ̀rọ̀ agbára pẹ̀lú ẹ̀mí mímọ́ àti níní ìgbẹ́kẹ̀lé èyí tí ó dúró re ní eléyìí la rí ní ẹsẹ̀ karùn-ún ó ní bí ìhìnrere wa kò ti wá sọ́dọ̀ yín ní ọ̀rọ̀ nìkan ṣùgbọ́n lé agbára pẹ̀lú nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́kẹ̀lé bí ẹ̀yin ti mọ irú ènìyàn tí àwa jẹ́ láàrin yín nítorí yín èké hallelúyà ẹ rí àwọn nǹkan wọ̀nyí àwọn èròjà wọ̀nyí tó jẹ́ àwọn èròjà òtítọ́ wọ̀nyí òun ni ó so papọ̀ ẹ rí èyí tó yẹ pé èròjà èyí tó tó tó tó jẹ́ ti òtítọ́ èyí tó ní ṣe pẹ̀lú agbára èyí tó jẹ́ kí àwọn ará ará Tẹsalóníkà kí wọ́n lè dúró èyí tó jẹ́ pé ó mú wọn ní ó mọ ìgbé ayé wọn dàbí ti Jésù Kristi eléyìí la rí ní ẹsẹ̀ kẹfà ó ní ẹ̀yin sì di aláfarawé wa àti ti Olúwa wa lẹ́yìn tí lẹ́yìn ìgbà tí lẹ́yìn ìgbà tí aláfarawé wa ẹ̀yin ti di aláfarawé wa àti ti Olúwa lẹ́yìn ìgbà tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́ èké hallelúyà ẹ̀rí àwọn èèyàn wọ̀nyí wọ́n jẹ́ni tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run nínú wọn àti ìrètí wọn ó ń jẹ́ kí wọ́n ìgbé ayé wọn kó lè máa dàbí ti Jésù lójoojúmọ́ ó sì ń jẹ́ kí ìgbé ayé wọn kó máa farahàn nínú agbára àjíǹde Jésù Kristi ẹ̀rí tá a bá sọ nípa ìgbàgbọ́ ìgbàgbọ́ ó ní í ṣe pẹ̀lú ìyípadà ìgbàgbọ́ ó ní í ṣe pẹ̀lú ìyípadà tá a bá wọnú tá a bá wọnú ọ̀rọ̀ ọlọ́run yẹn ẹ rí i pé àwọn ará tẹsọlẹ́nìkà wọ́n yí padà kúrò nínú òrìṣà wọ́n wá bẹ̀ sí ń sin ọlọ́run tó jẹ́ ọlọ́run títọ́ ní ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá ni a ti rí ọ̀rọ̀ yẹn ohun tí Paul tó ń gbìyànjú àti sọ ni wípé ó ń ṣe ìyàtọ̀ àbí ó ń ṣe ìyàtọ̀ láàárín ọ̀rọ̀ ìpinnu àbí ìrètí èyí tó jẹ́ pé ìrètí asán ni èyí tó jẹ́ pé ó jẹ́ ìrètí òfo tí àwọn òrìṣà lásán àwọn òrìṣà tí wọ́n jẹ́ ọlọ́run irọ́ tí wọ́n lè máa ṣe fún àwọn tí ó ń sìn wọ́n ẹ̀ tó jẹ́ pé àwọn ará Tẹsalóníkà tí wọ́n sì gbẹ́kẹ̀lé ní ìgbà àtijọ́ ẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n yí padà wọ́n yí padà sí kíni o wọ́n yí padà láti sin láti ní ìrètí ààyè tí ó wà nínú Ọlọ́run Ọlọ́run tó jẹ́ Ọlọ́run olótìtọ́ tó jẹ́ Ọlọ́run tó jẹ́ Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ẹ rí àwọn eléyìí ó lè dàbí àwọn nǹkan tó jẹ́ wípé ọ̀rọ̀ kan ló mú dání. Tá a bá ń sọ nípa ìyípadà sí Ọlọ́run, ìyípadà sí Ọlọ́run òun ló ní í ṣe pẹ̀lú gbígbé yíyípadà kúrò ní ọ̀nà èyí tó jẹ́ pé kò sí Ọlọ́run níbẹ̀ sí èyí tó jẹ́ pé ojú ọ̀nà èyí tí Ọlọ́run gbé kalẹ̀ òun nìyẹn tí a bá ń wo ẹ̀kọ́ yìí ní àwòdénú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gíríkì ìtumọ̀ ìyípadà òun ni wípé kéèyàn padà wá kéèyàn padà wá kó ní ìyípadà kó sì padà wá ohun tó túmọ̀ sí nìyẹn eléyìí sì ń túmọ̀ sí wípé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ẹni tó ti fayé fún Jésù Kristi gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó ti di ọmọ Ọlọ́run à ń ṣàpẹẹrẹ wípé irú èèyàn bẹ́ẹ̀ ó padà wá sí ilé ni bí ọmọ onínàkúnà bó ṣe padà wá sí ọ̀dọ̀ bàbá rẹ̀ nígbà tí ó rí ara rẹ̀ nígbà tó padà wá tó rántí ìfẹ́ ọlọ́run tí ó sì padà wá láti wá láti láti tó láti wá yọjú sí bàbá rẹ̀ tó jọ̀wọ́ ara rẹ̀ fún ọlọ́run ọlọ́run ìfẹ́ ẹni tí ó fẹ́ tó sì ti ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí eléyìí ni a lè rí wípé à ń dúró nínú ìgbàgbọ́ eléyìí ni pé ní dídúró nínú ìgbàgbọ́ ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ wípé ǹjẹ́ ìwọ ń dúró nínú ìgbàgbọ́ ǹjẹ́ ó ti padà wá ó ti padà wá sí ilé sí ọ̀dọ̀ Jésù Kristi ìwọ tí ò bá ti padà wá sí ọ̀dọ̀ Jésù Kristi ìwọ náà lè ò tí ì gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ Jésù Kristi sì ń retí ẹ bíbélì sọ nínú ìwé ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ogún ó ní ọmọ oní mo dún sẹ́nu ọ̀nà ó dé bẹ́ẹ̀ ni mo sì ń kànkùn ẹni tó bá gbóhùn mi tó bá sì ṣe ilẹ̀kùn fún mi ó ní màá ṣílẹ̀kùn fún òun á wọlé ó ní màá bá jẹ màá bá mu màá sì di olúwa fúnrú èèyàn bẹ́ẹ̀ ǹjẹ́ ìwọ ń fẹ́ tọ̀ Jésù Kristi wá Jésù Kristi ń pè ọ́ lónìí ó fẹ́ kí o fi ọkàn rẹ fún òun ó ń retí ẹ gẹ́gẹ́ bí ọmọ wípé kò tọ̀ wá ayọ̀ ńlá náà nìyí eléyìí sì jẹ́ ìrètí ńlá láti inú ìgbólóhùn ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí wípé ẹnikẹ́ni tó bá tọ̀ wá ó lóun kì yóò tánù bí ó ti lè wù kó rí ìwọ náà lè o lè padà o lè tọ̀ jésù kristi wá lónìí yìí mo sì mọ̀ pé jésù kristi kò ní ta ọ́ nù yóò fún ọ ní agbára láti gbé ìgbé ayé kristi yóò fún ọ ní oore ọ̀fẹ́ láti lè gbé ìgbé ayé aṣẹ́gun èyí tó fìdí kalẹ̀ sínú àjíǹde jésù kristi lónìí yìí mo rán létí ìwọ ọmọ pé padà wá sílé jésù kristi ń retí rẹ ibi tá a máa parí iṣẹ́ ìránṣẹ́ òní yìí sí nìyẹn tí o bá ní ìbéèrè àbí o ní ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù láwọn máa pàdé ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà Ọlọ́run pàtàgbára ti gbé ọ̀rọ̀ yín ga a gbọ́ ọ̀rọ̀ yín àti gbogbo tí tó gbọ́ ọ̀rọ̀ yìí Olúwa pàápàá àwọn tí ò tí ì mọ̀ yín Olúwa fa ọkàn wọn wá padà sí ọ̀dọ̀ yín láti lè fi ayé wọn fún yín àti ní ìgbàgbọ́ kí wọ́n sì lè dúró de orúkọ ẹ̀yìn Ọlọ́run àti dúró nínú ìgbàgbọ́ àti dúró nínú iṣẹ́ àti dídúró nínú ìrètí ní ti yẹ pé ẹ̀yin nìkan ló lè fún ni adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín Jésù ni olúwa ó dàbọ̀.